نعم بارك الله فيكم وأحسن الله إليكم ووفقكم الله ويسر أموركم kọ́lọ́n ọba kó ṣe àlékún ìtọ́sọ́nà gbogbo àlámọ̀rí yín kọ́lọ́n ọba kó bá yín ṣe nírọ̀rùn dáadáa yé àti ti ọ̀run kó má ṣe gbogbo wa náà àkọ́kọ́ ni pé ìbéèrè yín ó dùn mọ́ mi nú ó bi amri din ìmọ̀ ní àkọlé kan nípa ọ̀rọ̀ ẹ̀sìn tó jẹ́ kó jẹ́ pé gbogbo tó bá fẹ́ ṣe nínú ìgbésí ayé ẹ̀ yes and and hukumi hukumi láhi fìlì a máa béèrè lọ́wọ́ náà bá nípa kí ni ìdájọ́ tí ó ní í ṣe pẹ̀lú ẹ̀ ṣẹ́rí al-eid awla ayad ohun tó ń jẹ́ eid ọdún ìjọsìn wàlẹ̀ ibadatu al-aslu fiha al-huruma. al aslu fiha al ohun tó ń jẹ́ ìjọsìn ní ìpìlẹ̀ ẹbẹ̀ èèwọ̀ ní gbogbo ẹ̀ pátápátá a gbọ́dọ̀ ṣe nǹkan kan ní ìjọsìn illa ma shara'ahu Allah àyàfi tí ọlọ́run bá bá ṣe ní ẹ̀sìn fún wa nìkan la gbọ́dọ̀ máa fi ṣẹ̀sìn wala na'budu illa iya a ní fi nǹkan míì àyàfi ọlọ́run ọba àlekè ló fi jẹ́ wípé ohun tó bá ti ní ṣe pẹ̀lú ọdún tí àwọn ọ̀họ́ ìrùn mùsùlùmí tí wọ́n ń ṣe àwọn tí wọn kì í ṣe mùsùlùmí tí wọ́n ń ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo a láti bá wọn dá sí tahiyatan bóyá nípa kíkí ni àwò bọ́jàtán àbí látara ìmọ̀ ìmọ̀ dunnú ni àwò akla àbí látara jẹ àmúni a gbọ́dọ̀ gbìyànjú láti jìnnà sí i àwọn nǹkan tó bá wá ń ṣẹlẹ̀ látara àwùjọ tí a gbé tó bá di ọdún mùsùlùmí wọ́n á pín ẹ̀bùn fáwọn èèyàn tó ń ṣiṣẹ́ níbì kan tó bá di ọdún àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí náà wọ́n á tún pé ẹ̀bùn yìí bísímì ẹ̀bùn ọdún tó bá ti jẹ́ pẹ̀lú orúkọ pé ẹ̀bùn tí wọ́n ní tí wọ́n so pọ̀ mọ́ ọdún ni al-awlal muslim èyí tó dáa fún mùsùlùmí náà ni wípé ayatollah kadalika kó gbìyànjú láti jìnnà sírú ẹlẹ́ ṣíwọ́n níhí wà ìrìnbọ̀yì láti lè fi dáàbò bo àti ìjọmọlúàbí ẹ̀ tó bá ti ní í ṣe pẹ̀lú ẹ̀sìn tí wọ́n bá ti fi sọ orí pé à nǹkan ọdún ànábì sallallahu alaihi wasallam ó ní man taraka shay'an lillahi awadahu Allahu khayran minhu ànábì sallallahu alaihi wasallam ó ní ẹnikẹ́ni tó bá gbé nǹkan kan jù sílẹ̀ torí tọ́lọ́wọ́n ọba àlékí ọlá ọlọ́wọ́n bá máa fún ní tí ó ju nǹkan yẹn lọ kò kí ń rọrùn kí mùsùlùmí kọ́ fún lẹ́bùn pàápàá jùlọ a lè máa wò ó pé pé ọ̀pẹ̀ta bá ń sọ̀rọ̀ ẹ̀bùn kéékèèké ṣùgbọ́n tọ́rọ̀ bá di ẹ̀bùn ńlá ńkọ́ bóun lọ́nà ṣe fẹ́ láàyàn níbi eléyìí àníyàn wa gbọ́dọ̀ dúró lórí wípé ohun tí wọ́n bá fún wa kò sí bó ṣe lè tó ohun tó wà lọ́dọ̀ ọlọ́run olóore jù lọ ma ma inda gbogbo ohun tó wà lọ́dọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá ló máa èyí náà ní tí ó wà ní ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa àwọn tí a bá ń bá ṣiṣẹ́ a lè jẹ́ kí wọ́n mọ̀ wípé irú ẹ̀bùn báyìí àwọn ò kì í nífẹ̀ẹ́ sí gbogbo ẹ̀bùn tẹ́ bá fẹ́ fún wa ẹ fún wa sí àsìkò tí à ń ṣọdún wa gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé irú àwọn nǹkan báyìí náà incentive ni lára àwọn ọ̀yà tí wọ́n máa ń fún àwọn tó ń ṣiṣẹ́ nítorí pé ẹ pé ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ ń bẹ̀ nìkan ni ọ̀lẹ́ sọ̀tàn lákùn wọ́n ṣarí wọ́n dá yín wọ́n ṣàlẹ́ṣà fún yín ni èmi tí mi bá ń ṣiṣẹ́ ń kọ́ńpìlì wọn ní fún mi torí pé ṣiṣẹ́ ń bẹ̀ ni wọ́n ṣe fún yín so ẹ̀tọ́ yín ni nínú àwọn ẹ̀tọ́ yín tí wọ́n bá yín tọ́jú náà ni pé tó bá ti ń dìgbà ọdún a máa fún wọn lélẹ̀ láti tún fi ṣe kíni láti máa fi motivate wọn so tó bá ti fi sọ orí ọdún ká gbìyànjú láti jìnnà sí i ṣùgbọ́n bí ta ti ń ṣiṣẹ́ tó jẹ́ pé wọ́n fi sọ orí wípé tí àwọn bá ṣe àkáǹtì tán àkáǹtì wípé torí pé ẹ̀rí pé ọ̀gọ̀rọ̀ látara ìlú tá ń gbé account of the year wọn wọn a máa fi sí December pé à àsìkò tí kàlẹ́ndà tí a ń lò láti fi ṣèjọba nílùú wa tó parí nìyẹn tó pọ̀ náà complaint tó jẹ́ wípé àsìkò yẹn ni wọ́n máa fi àkáǹtì wọn sí ẹlòmínú wọn tó bá wá ní àwọn bónọ́ọ̀sì nǹkan kan wọ́n á fi ra nǹkan oríṣiríṣi wọ́n á fún àwọn tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú wọn so tó bá jẹ́ pé yẹn wáyé látara wípé wọ́n wò pé àwọn ṣe àkáǹtì wa successful wọ́n wá ní bónọ́ọ̀sì nǹkan kan wọ́n ní àwọn owó kan lẹ̀ ni wọ́n fi rẹ̀ bùnà fún wa eléyìí kò ní máa sí láì fi ń bẹ̀ bọ̀ tó bá ti ní í ṣe pẹ̀lú ọdún kí a gbìyànjú láti rí wípé a jìnnà sí ànábì sallallahu alaihi wasallam ó ní alḥaláàlì bayyin walḥaram bayyin ó ní tó ń jẹ́ halal ó fojú ohun tó ń jẹ́ haram ó fojú wa wa baynahuma umuru mushtabihat láàrin tó fojú àti tó pamọ́ àwọn ọ̀rọ̀ tí máa ń dàrú wa ń bẹ̀ wa man taraka wa man ittabi'a shubuhat ẹni tó bá wá ń tẹ̀lé àwọn nǹkan tó rojú yìí waqa'a fil يوشك أن يقع فيه أتي قتل حرام ومن استبرع شبهات أن يتيوب وبيجو láti máa dáàbò bò rẹ̀ kúrò níbi ṣubhat àwọn nǹkan tó rújú irú ẹni bẹ́ẹ̀ ó ti dáàbò bò ẹ̀sìn àti ìjọmọlúàbí ẹ̀ ló fi jẹ́ pé kọ́lọ́n kó ṣàánú tí àwọn nǹkan yìí ti ní ṣe pẹ̀lú ọdún ká gbìyànjú láti rí i pé a jìnà sí i ṣùgbọ́n tí ó bá ní ṣe pẹ̀lú ọdún a lè gba ẹ̀bùn lọ́dọ̀ ẹni tí ó ń ṣe mùsùlùmí àbí gbogbo ẹ̀bùn tí ó bá ti jẹ́ nǹkan haram ni wọ́n forí ẹ̀ sọ ohun tó ti fẹ́ fún wa iná tí ó ń ṣe nǹkan haram wallahu alam wa sallallahu ala nabiyina muhammadin wa alihi wa ashabihi ajma'in wa barakallahu fikum.